Nam alhamdulillahi wa salatu wa salamu ala rasulillah wa ba'd. Ìbéèrè ni pé ẹni tí ó sún gbàgbé tí a ti kòrò fi wá ọjá tó rùn fi yọ ìyẹn irun sóbì. Ṣé ìgbà tó tají yẹn ṣé ọ̀ràn yẹn ni kó kinu mọ́ṣáláṣí àbólè kí nílé kò síbi tí ò sì lè kí. Ó lè kí nílé, ó lè kí nínú mọ́ṣáláṣí. Wallahu ṣe níbi ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ṣe fún agbẹ̀yìn pé tí èèyàn bá fẹ́ kí júmà pé wọ́n mọ́ ń kí kí òun tó yí àtàrí tí wọ́n fẹ́ kí júmà pé wọ́n máa ń kí kí òun tó yẹ bóyé àtàrí ẹ wá ń sọ̀rọ̀ nípa nọ́fílà ní òní pé nọ́fílà òun náà ní kíkí ẹ̀rùn yan àwọn nọ́fílà ní pé náà mi béèrè ni pé àlàyé ni pé a ní mazhabi imam ahmad ní mazhabi imam ahmad ìrun júmọ́ wọ́n lè kí before kí oòrùn tó kan àtàrí wọ́n lè kí ní àsìkò tá a máa ń kí eid ní mazhabi imam ahmad ṣùgbọ́n nísìn a sọ wípé anamisọ́lá àtàmíkámá kírun nígbàtí oòrùn bá dẹ̀yìn àtàrí náà a lè kí bífọ́ kóòmù tó kan àtàrí ó yàtọ̀ fún pé ní a kí nígbà tí òun kan àtàrí nísìnyí àmọ́ sọ̀látù dùhà àmọ́ǹkì gbọ́ọ́lá mọ́ǹkì bífọ́ kóòmù tó kan àtàrí ni bífọ́ kí òun tó kan àtàrí so méjèèjì ni wọ́n yàtọ̀ wọ́n yàtọ̀ so tí ó bá di ìgbà tó ń bá kan àtàrí so a máa avoid the anti àyàfi àyàfi àyàfi kí ni tí a bá wọnú mọ́ṣálásí tí a bá wọnú mọ́ṣálásí ní àsìkò tí oòrùn kan àtàrí ó dẹ̀ lálówàlà ṣé yóò kí àbí ò ní kí ṣé yóò kí kí ni yóò kí tí mo sọ tahiyatul masjid ṣé yóò kí tahiyatul masjid àbí kò ní kí ó máa kí kò ní kí ní madhabi imam malik rahimahullahu ta'ala kò ní kí ní madhabi imam shafi'i yóò kí torí pé hadithi méjì ni ó wà lórí ọ̀rọ̀ yìí wọ́pùtù náà yìí onígbà tó ń bá wà látàrí àbọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ ni hadithi mi wà pé idha dakhala ahadukumul masjid fala yajlis hatta yusalli rak'atayn tí ẹ̀kan ní bá wọnú mọ́ṣáláṣí kó mọ́ jòkó ọ̀tí tó bá tó kíra kà méjì tó láwọn àṣẹnu méjèèjì báyìí mo kí ráka méjì káì jòkó waqtu nahyi àsìkò nahyi so lọ́dọ̀ àwọn mọ́ Málíkì lápẹjú ẹ̀sìn hadithi wọ́kì náà yẹ wọ́n á fi sọ́sọ́ umum general meaning èyàn kan ní bá wọnú mọ́ṣáláṣí kó mọ́ jòkó ọ̀n tó wá sí kíni ọ̀n tó wá tó yan rákà méjì mo rò pé pẹ́ nam àwọn ẹnì kejì àwọn á ní wákìtù náà yìí má kírun ní àsìkò gbà ka àtàrí àdígbà tí òun bá ṣẹ̀ṣẹ̀ yín yọ àdígbà tí òun bá fẹ́ lọ wọ̀ mọ́kìrun náà fi àyàfi tó bá wọ́n ọdún mọ́ṣáláṣí ẹ àyàfi kan nìyẹn àyàfi tó bá ṣe pé kí kò súfù ṣẹlẹ̀ àyàfi tó bá ṣàlùwàlá ẹgbẹ́ ìṣàlùwàlá tẹ́sì súnà òdó àyàfi àyàfi àyàfi ilé ni mọ́dàbí al'imam shafi rahimahullahu ta'ala so àwọn máa ṣe ìfisnáwò àwọn salawat as-salawat dawatul àwọn irun tí wọ́n ní sábàbí wọ́n ní wọn kó sí abẹ́ náàyù yẹn ṣe ti yé so wallahu alam eléyìí rẹ̀ ló tẹ́wọ̀n jù tó jẹ́ pé tábàwọ̀ mọ́ṣáláṣí ta lálùwà lánìí àkí ń wo pé ṣé àsìkò náàyù láwa àbí àsìkò náàyù kọ bí ní sẹ́kẹ́ so a rí pé ó ti tó fẹ́ lọ́wọ́ ṣé yóò yàn náà fílà àrákà tahiyatul masjid àbí kò ní yàn tahiyatul masjid wọ́n sábà máa Malik wá ní no ọ̀rá jòkó ìkànnà àwọn afẹ́ẹ̀sì ni wọ́n ní lára nǹkan tó jẹ́ kó lọ kọ́ ìmẹ̀sì ló jẹ́ pé àwọn míì sọ pé ìtàn correct ni pé kò true ó wọ́n mọ́ṣáláṣí ó jòkó yẹ̀kan ìdílé yẹn wọ́n jòkó báwọn ó dìde yẹn nàfílà ó bá tún jọ́ kejì ní ó bá tún wọnú mọ́ṣáláṣí ẹ̀kọ́ tó ti kọ́ lánàá ó fẹ́ lò ẹ̀kọ́ ìjọba wọ́n yẹn nàfílà lásìkò tí ó fẹ́ yà kí ló dé eléyìí ní ṣe eléyìí ní wọ́n ṣe àánú wa tójú bọ́ ìmọ̀ yìí ni òun náà ni Ibn Hazm tó kò jẹ́ bí ó ṣe jẹ́ wọn láwàlá. Mọ̀pọ̀ ó ní nípa ká máa ka aṣọ lórí ìwé so ìfẹ́ bẹ̀rẹ̀ pé àwọn apá aṣọ wo ni àdìsí ẹ̀ràn bá wí tòtòrí ìsìn àti lórí ìṣiṣẹ́ aṣọ tó yẹ pé naturally gbàgbọ́n ẹṣẹ́ wá láti continent ó fi irú slip ọ̀rùn ó ká fún ààrẹ àti bóyá ìyẹn fẹ́ sọ̀rọ̀ a bá fẹ́ kí ó ní ṣe pẹ̀lú ẹni tí ó ká aṣọ yẹn fúnra rẹ̀ ó ti ń sin aṣòkòtò ni ó fóòdù ẹ̀ bóyá apá aṣọ ni ó fóòdù ẹ̀ kò ń ṣaṣọ tán ti rán wá tó ṣe pé wọ́n ti ka ọ̀rẹ́ dì tán ti rán pa kò sí tó kàn pẹ̀lú yẹn ṣùgbọ́n nísìn aṣọ tí ó jẹ́ pé yẹn ká tí ètò fi ká nígbà yẹn ni àwọn èèyàn máa káwọn aṣọ wọn gbà ẹ nítorí wípé wọn àfẹ́ kó stéèmì wọn á ká aṣọ yẹn mọ́ra inú orí wọn ẹ̀kọ́ alárúbáwá nínú tó pọ̀ wọ́n bá ṣe ìforíkanlẹ̀ irun yẹn máa kan yẹpẹ̀ sòtòrẹ́ àwọn wá páàkì ẹ̀ wọ́n máa fẹ́ kí irun so anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó kọ eléyìí ṣùgbọ́n wallahu alam tí ó bá ṣe wípé kò ń ṣe torí èrùn tó fẹ́ kí ló fi ka ó ti already ka tẹ́lẹ̀ àbí irun yìí ó ti páàkì ẹ̀ tẹ́lẹ̀ wá fẹ́ kí irun ṣé dandan ni kó tú eléyìí kò ń ṣe dandan gẹ́gẹ́ bí tí ó tẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ṣe kí mo àtàwọn afá mi ṣe sọ àwọn àmì àṣìyàn kéèyàn tú àwọn ní àní kíyàn tú ṣùgbọ́n ìtò tẹ́wọ̀n ní wallahu a'lam ní pípò ń ṣe ẹ̀nà kíyàn tú torí pé ẹ̀ fọ́ọ̀dì ẹ̀ nítorí irun pé ó fẹ́ kí irun òfẹ́ jẹ́ kí kankan gbálẹ̀ òun ló fi fọ́ọ̀dì ìkànnì wọ shirt àti trouser mo wá talking tó kó sí abẹ́ eléyìí kò kó sábẹ́ rẹ̀ àwọn èèyàn máa ń ṣe mistake yẹn so o talking ó yàtọ̀ sí pé o fọ́ọ̀dì aṣọ o mú aṣọ yẹn sí o ti bọ inú yìí tí o wọ̀ o fóòdù ẹ̀ so yàtọ̀ mẹ́ láàrin tuck in àti tuck up tó bá tuck up aṣọ ẹ̀hẹ̀n yẹn ni ipò fóòdù ẹ̀ ní ṣùgbọ́n tuck in ní o ti aṣọ bọnú aṣọ míì ni kò kó sínú eléyìí ọláwà àná. náà sí after ìṣọ́lá ti ń ṣáà tí ẹ bá fẹ́ kí ṣàfihàn àti bóyá ó tún wá rẹ ẹni náà láti fẹ́ kí ṣàfihàn àti wípé ó tún wá rẹ ó wá fẹ́ kí méjì nìkan so àwọn kan wá ní ẹyọ kan lé sí méjì ìwó ló ní méjì ni pé èèyàn kì í rú ìṣá ìtàn ó fẹ́ kí ṣáfù àti wítúrù ṣùgbọ́n wò pé òun ò lè bó tẹ̀ ẹ́ pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ bọ̀kálọ́ rẹ̀ ipé ó wíkì ó wá fẹ́ kí méjì ṣó lè kí méjì ó lè kí méjì ó lè kí méjì ó rinlẹ̀ nínú Sahih ibn Khuzaimah ipé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó aláwọ̀ yẹn láti kí rákà méjì ó ní tí wọ́n bá kí bẹ́ẹ̀ yóò máa jẹ́ wítìrì fún wọn ni ìyẹn ó sọ lórí ìrìn àjò kan ìpé ìnà àdàsáfà jihadun wasiqa sí ìrìn àjò yìí ni nǹkan tí nira ń bẹ́ẹ̀ ni so ìpé fàìzàstá ìkọ̀dọ̀ àdúkùn pẹ̀lú ìsọ́lí raka'atayn tí nǹkan raka méjì ni tí Sheikh al rahimahullahu ta'ala tí àwọn náà fi padà ṣe tàrájò kúrò bí pé kí ni a lè kí rákà méjì lẹ́yìn gbàtà bá ti kí tàràwí wàtán ẹgbọ́n yìí dáadáa a mọ̀ pé anábi sallallahu alaihi sọ pé ij'alu akhira salatikum bil-layli witra ẹjẹ́ kó ṣe pé ìrún tẹ́ máa kí láti kó jẹ́ wítúrù ọdún bóyá ẹ̀yọ̀ kan bíyá mẹ́ta márùn-ún méje kúṣàjẹ́ odd lẹ́màkí so Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n gbà wípé intanẹ́tì fi address àwa nìyẹn ṣùgbọ́n ẹ̀rí wà ní Sahih Muslim ipa anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí ó bá kí bí rákà bí méje tán tó jẹ́ kí ni odd yóò wà tún kí méjì ní lórí ìjókòó yóò tún méjì bí lórí ìjókòó àwọn aníkíní àwọn gbọ́yé sí pé kùsù sí ànábì sallallahu alaihi wasallam speciality ànábì yìí ṣùgbọ́n gẹ́gẹ́ wá rí hadithi tó ń bẹnu sẹ́nu Khuzaimah yìí àwọn ni ó túmọ̀ sí pé àwọn náà lè ṣe kí ni a lè jọ ìnà ànábì ń bẹ ṣùgbọ́n without hadithi inú Khuzaimah yìí ni àwọn àfá ọ̀gọ̀rọ̀ àwọn àfá àti fi ìṣe ànábì yẹn sọ wípé dandan kọ́ ni kí irun ta máa kí lẹ́yìn ìṣáì ní táǹpé ní wítírù dandan kọ́ ni kó jẹ́ odd ó lè jẹ́ even torí pé àrẹ́mùsọ̀ lásán kí kíráka méjì lẹ́yìn kìíní lẹ́yìn wítírù ni kòròkó kílẹ̀ sábà wá wo asáàrù àdísì tó mẹ́nu Ibn Khuzaymah yìí yóò tún ṣe kíni yóò tún bú 12 cfc so kò sí nǹkan tó burú tí a kíráka méjì ṣùgbọ́n kágbìyànjú àti ṣe ní odd ní ẹ ló dá bí a kó kí ẹyọ kan instead of méjì bí a kó kí ẹyọ kan instead of méjì wallahu a'lam. gẹ́gẹ́ bí àdìsá anábìsá ọlọ́wọ́n lè sọ tí ó kọ̀ fún wa pé àgbọ̀rọ̀ kírun àbí ó lè kí nígbà tí ó rìn ẹ̀ṣẹ̀ eh, yẹn sì ń súnmẹ́ ẹni tí ó kírun tí ó jí nígbà tí ó ṣẹ̀ṣẹ̀ yọ ṣé kó ní sùúrù ní títí tí òun á fi lọ sókè gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fún wa lọ́pọ̀lọpọ̀ àwọn afá wọ́n gbà pé kò ní torí pé ìwọ̀n ọ̀ràn ìyàn ló fẹ́ kí kò ń ṣe ordinary nafila àwọn hànàfíà àwọn gbọ́ yé ti rí pé kúkúrò tánàbí ní kán kúrò níbẹ̀ yẹn torí kó rúṣẹ́ṣẹ́ ìlú ọlé so ló fi ní kán rìn kúrò mẹ́sọ́láti wọ́n á fi ní enough time láti lè dé àsìkò tí ó yẹ kí wọ́n kírun ṣùgbọ́n wallahu alam ìwọ̀n ọ̀ràn yẹn a lè fi wé irun nafila wallahu alam. Assalamu alaikum warahmatullah. Eh, ìbéèrè tèmi ni pé mo kà ní tíra Sharh Sunnah Imam Barbahari tí wọ́n ní pé gbogbo ẹni tó bá ti lè gbé ìwọ̀n jama àtìlẹ̀ àbí ìwọ̀n juma ìbílẹ̀ àrùsìrì pé fáwọn mọ̀tẹ́rì tó àwọn ẹni wọ́n fẹ́ pé sí bẹ́ẹ̀ náà ni àbí ó ní ìjàlá yìí. náà ẹni tó bá gbé ìwọ̀n jama àbí ìwọ̀n juma sílẹ̀ kó níbi díà ni dàtí tó bá gbé ìrun jàmáà sílẹ̀ àbí ìrun jùmọ́ lẹ́yìn olórí lẹ́yìn olórí àbí tó gbé ìrun júmọ́ àbí ìrun jàmáà sílẹ̀ lẹ́yìn olórí àwọn olórí wa àwọn ni ìmáàmù wa ní ìsìláàmù ìpìlẹ̀ nìyẹn ìmáàmù wa tó ń darí ọ̀rọ̀ ayé ìmáàmù wa tí ó ń darí àlámọ̀rí ẹ̀sìn ìpìlẹ̀ nìyẹn anábì sallallahu alaihi wasallam òun ni ìmáàmù ayé òun náà tún ni ìmáàmù ẹ̀sìn abubakar the same thing umar the same thing usman the same thing ali the same thing muawiya the same thing títí títí ó fi wá di pé àwọn lọ́balọ́ba padà wó pé ọrọ̀ ẹ̀sìn ẹjẹ́ ká fún àfá káwọn ọmọ tí ó fáwọn èèyàn àwọn ọmọ darí ọ̀rọ̀ ayé tó àtìgbà iná tí wọ́n ń ṣe bọ̀ wá bẹ́ẹ̀ tán ṣe bọ̀ wá bẹ́ẹ̀ tán ṣe bọ̀ wá bẹ́ẹ̀ so ìmáàmù yẹ gẹ́gẹ́ fún rẹ̀ ká nípò òun ló ń lídì irun kí ẹ̀kan á sọ pé ìmáàmù ya ẹlẹ́ṣẹ̀ ìmáàmù tí ó máa ń ṣe kí ni that is olórí ìlú lásán tó ń mutí mi lè kírun lẹ́yìn ẹ̀ àbí ó ń patẹ́tẹ́ àbó ń ṣe ìrìnà mi lè kírun lẹ́yìn torí pé kò sínú ṣe tí àwọn sàhábà ipe kí wọ́n gbé ìrùn júmọ́ àbírùn jẹ̀má lẹ lẹ́yìn àwọn olórí takó sáwọn ṣẹ́ṣẹ́ alhajjaj bin yusuf saqafi alhajjaj bin yusuf saqafi olórí ni tó ṣe àbòsí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì jùlọ àwọn afá àmì àwọn afá àlùpàá tán ti ṣe nǹkan tí ó tẹ́ lọ́rùn pẹ̀lú gbogbo yẹn àwọn sàádé tó ń bẹ láyé lásìkò rẹ̀ ni wọ́n kírun lẹ́yìn rẹ̀ wọ́n kírun lẹ́yìn rẹ̀ Abdullahi bin Umar Anas radiyallahu anhu àtàwọn ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n kírun lẹ́yìn rẹ̀ ni tó bọ́jọ́ pé kí ni olórí tí ó jẹ́ oníjàmbá àbí tó jẹ́ alábòsí òun ni so kí nìkan wá lẹ́sìn káwọn lára pé mọ́ òun nígbà àlékírun lẹ́yìn ẹ̀yìn irú olórí báyìí sọ ẹni ẹmu tẹ́jẹ́ ìlú tó bá lè jẹ́ pé olórí náà ló yin èèyàn síbẹ̀ the same thing náà ni irú ẹni tó sọ pé òkè òun ni kó máa àní sọ pé àní kí òun ní ẹ̀yìn irú èèyàn bẹ́ẹ̀ bí àìrùn jẹmọ́ àbí ìrùn jọmọ́ ṣùgbọ́n kò ń ṣe olórí ló yìn síbẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àwùjọ wa fẹ́ pé olówó kankan lè kọ́ mọ́ṣáláṣí kó fi ìmáàmù síbẹ̀ so ṣó dá ṣó wà pàmísìlù kí wọ́n yan ẹni tó mutí àbò mugbó àbò ń ta tẹ́tẹ́ kẹ́yìn ní ìmáàmù ẹ̀nà àwọn àfáà kó lórí pé kó wà pàmísìlù náà tó wá ṣe fún ìwádìí mọ́mù nǹkan ṣé ìwùta bá kílẹ̀ ìrẹ̀ṣó lálàáfíà àwọn míì gbà pé èrùn yẹn lálàáfíà o ṣùgbọ́n ká tún kí ká ṣe kí ni àtúnkí àwọn nínú àní láti túnkí tàbá ti kí lẹ́yìn rẹ̀ man sọ́hat sọ́látù lè náfí sọ́hat imamatu lè rẹ̀ ẹni tí ìrùn ẹ̀bá láàláàfíà ṣe sọ pé ìrùn tó kí láàláàfíà tẹ́ tó bá lè jẹ́ ẹlòmí náà ìrùn ẹni náà láàláàfíà so náà ti pé ìsọ wípé kó tún yẹn kí nìyí lèrè tẹ̀síbáàbù ni kò ń ṣe pé torí wípé ìrùn lálàáfíà bẹ́ẹ̀ ni àwọn ìmọ̀ọ́mù tó ń ṣe bídíà the same ruling náà ni akíhùn lẹ́yìn ìmọ̀ọ́mù ní bídíà ìrùn ṣe kí ni ó lálàáfíà illa an takuna bid'atuhu mukaffiratan àbújá pé bídíà tó ń ṣe bídíà tó jẹ́ mukafira ni ẹ̀rù situation bẹ́ẹ̀ a ní kí òun ní ẹ̀yìn rẹ̀ so èyí tí wọ́n sọ ní wallahu a'lam. ẹ ẹ ǹkan kọ́sàn mi ni pé ẹni tí wọ́n ti kí wọn àtúbà tán kí ẹ tó wọ mọ́síjìdì wọ́n ti kí wọn àtúbà tán kí ẹ tó wọ mọ́síjìdì ṣé bàtàfẹ́ ká wọnú mọ́síjìdì yẹn ráyà kan ní mọ́síjìdì la máa kí ni àbí akàtò ìpàjì. náà wọ́n ti kí wọn àtúbà tán mọ́ṣáláṣí ṣáà pẹ̀lú tahiyatul masjid àbí rákàtàl fàjìrì náà tahiyatul masjid ò special ní káṣà àti kírun ni sọ́dọ̀ wá ti kí rákàtàl fàjìrì ní àti kí tahiyatul masjid tàbá ti fẹ̀mí ẹ̀ náà sí fàní ẹ̀yẹ sí ipe àwọn àti kí tahiyatul masjid ò àlìsẹ́ńtẹ̀ ń fẹ́ kí rákàtàl fàjìrì ní so rákàtàl fàjìrì ti gbé tahiyatul masjid sí sínú ni pọpọmítà àti kí bá rẹ̀ tún yọ àkítẹ̀yàtùmọ́jì ìtàn àkíraka àtàlfàjìrì àtúnṣe kí ni àtúnkí àṣùbá so ìyẹn náà wà òkè bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ náà ní èmi ni pé òkú tó so gẹ́gẹ́ bí àdìsẹ̀kà fún wa pé ìyẹn gbọ́dọ̀ sí òkú ní táìmù tí òun bá wà ní àtàyè tàbí bàtà bá pọ̀ káléyàn gbé kùlọ̀ sí tẹ́ tó súnmọ́ pé a wá jásìkò tí wà látàrí tàbí ó jìnà bọ́ sí ọwọ́ rọ̀lẹ́ ṣé báwo la ti fẹ́ sí ní àwọn àárín yẹn nam òkú tí ó kú tó wá ṣe pé àsìkò tí a fẹ́ sí olọ́gbọ́ sí àsìkò tí a rẹ̀ sọ̀lá sami sí òkú ni a in tó dáa náà ní ká mọ́ sí ní àsìkò yẹn àbí tó bá ṣe pé nǹkan ní àṣẹlẹ̀ ló fàáyé pé dọ̀rúrà ni ó mú wa sí ní àsìkò yẹn dọ̀rúrà ni ó mú wa sí ní àsìkò yẹn wallahu a'lam. Naam ìbéèrè mi nípa ọ̀rọ̀ mọ̀sálà ní ìdí so wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ yìí ti wà ní àdúgbò ayé fún àwọn tó ń ṣe mọ́ mbẹ̀ ṣe gidi àníwá so wọ́n ní ṣèkí ló padà pé àwọn tó jẹ́ apá àdúgbò àbújọ wa wọn lè gbé ìdí kalẹ̀ so kí a lè máa kí mbẹ̀. náà kí ló fà á tí àwọn afá ahàlùsùn náà wọn fi gbé ìdí kalẹ̀ tí àwọn náà fi máa kí ìdí gbàdó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n ń kí àwọn àpò ní bídíà ni wọ́n darí rẹ̀ ní àkọ́kọ́ òun pé kò yẹ kí ìdí pọ̀ nínú ìlú bó ṣe pọ̀ yẹn kò yẹ kí ìdí kó pọ̀ nínú ìlú bó ṣe pọ̀ bẹ́ẹ̀ ni kò yẹ kí mọ́ṣáláṣí jùmọ́ kó pọ̀ nínú ìlú àbí ní agbègbè kan bó ṣe pọ̀ yìí ṣùgbọ́n wà sí nǹkan ti dàrú ńkọ́ bó la ṣe ṣe nísìnyí olówó kan máa kọ́ mọ́ṣáláṣí olóńgbẹ kan máa kéré dì mbẹ́ so eléyìí náà kọ́ mọ́ṣáláṣí olóńgbẹ kan máa kéré sọ́rí òun fẹ́ kí jùmọ̀ à ń bẹ́ so àwọn eléyìí náà ní àwọn bẹ́ ní ìdí tàwọn ìyá ta wo àdúgbò ibi kan nísìnyí àmọye ìdí ló bẹ́ ń bẹ́ bẹ́ẹ̀ ni àmọye mọ́ṣáláṣí jùmọ̀ ló ń bẹ́ ń bẹ́ nàìjíríà sọ pé kí onísùn náà kó tẹ́tí ẹ̀ lórí bá fún oníbídíà ibi tí ìṣù wà nìyẹn ìjọba òde regulate ẹ̀ ká ní pé ìjọba regulate ẹ̀ ń sì pé no èyí nìyí nìkan ló gbọ́rọ̀ wà mọ́ṣáláṣí júmọ̀ yìí nìkan ló ládùúgbò yìí àákìrún lẹ́yìn ẹni wẹ̀ tó wà wọn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé oníbídíà ni ẹni yẹn tó gbà tí bídíà rẹ̀ ò bá ti sọ di kèfèrí ṣùgbọ́n kò sí regulation ìjọba túlẹ̀ ṣe tó wá kù ní pé ṣé kí èmi tí mo ní mò ń ṣe súnnà àbáwa ta alá ń ṣe súnnà káwa compromise ká máa lọ tò sí ẹ̀yìn àwọn oníbídíà ká máa sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí ó bára mu ká máa sọ ni ká máa ṣe oríṣiríṣi bídíà ni bẹ́ẹ̀ ni ẹ̀rí wọn correct ni ẹ wàá sọra ń di bọ̀yí fún wọn ẹ̀ẹ́dẹ̀rí wọn correct ni ká ní kó kẹ́ẹ̀tún ṣẹ́ṣe lára wọn ẹ̀ẹ́ gba ẹ̀rí ṣẹ́ṣe lára wọn tó kò sí nǹkan tó burú nípa ẹ̀yìn náà ní titi yín nì ìgbà tí ò ti sí regulation yẹn ni so kò jẹ́ bí ẹ̀ṣẹ̀ jẹ́ wallahu a'lam. náà náà sọ́ọ̀ tí mo bá bẹ̀rẹ̀ mi pé báwo ni a ṣe máa wé òkú òkú obìnrin bó la ṣe òkú obìnrin òkú obìnrin báwo la ṣe máa wé láṣọ àti pé bó la máa dó sí tá a kírun sí obìnrin lára àti tàbáfẹ́ kí wọ́n sọkùnrin lára pé ọgọ́gọ́ bó ní ìmáàmù máa dúró. bó la máa ṣe wé náà lórí bó la máa ṣe wé òkú obìnrin kò sí special way kan tó wà recommended òní pé kan fi wé òkú obìnrin ṣùgbọ́n àmọ́ kó obìnrin aṣọ tó máa ń wọ̀ o máa ń wọ̀ jìlbáàbù àìbẹ́ẹ̀kọ́ o máa ń wọ̀ bóyá bí gáùn náà táwọn afi wọ aṣọ tó bìnrin máa ń wọ̀ nárílì o máa ń lọ bí ìpele bí márùn yóò wọ̀ sábẹ́ yóò wọ̀ jìlbáàbù yóò wọ̀ tó tẹ̀lé àwọn afáà sọ pé tuntun bá jẹ́ bí márùn àbí bí méje èpè ó wà òkè so that wọ́n máa ń gbé owó rẹ̀ ò ní sílẹ̀ ọkùnrin á jẹ́ bí mẹ́ta sọ́dọ̀ jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa tí ó jáde láyé wọ́n ní kuffina fi salasat athwabin bíidin yamaniya suhuliya aṣọ mẹ́ta òun ni wọ́n fi sin anábọ̀ Muhammad sallallahu alaihi wa laysa fi qamisun wala imama ìyàwó Aisha ní kò sí kọmíṣ kí wàlá ìmáàmà kò rẹ̀ sí ìmáàmà mẹ́ ìtumọ̀ méjì làwọn afá fún ọ̀rọ̀ yìí aṣọ mẹ́ta tó jẹ́ funfun yamaniya tó jẹ́ tìlú yemen sahuliya tó jẹ́ ìlú kan nínú yemen tó ń sahul asinafiwe lẹ́ẹ̀fà fi akọmíṣùn wàlá ìmáàmà àwọn míì ti sí pé apart from commission tó wọ́ fún àti kìíní ìmáàmà àpapọ̀ nìyẹn ó jẹ́ mẹ́ta ó tún ọ̀sán wá jẹ́ márùn-ún papọ̀ àwọn míì ní ẹ́ẹ̀ eh, eh, mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyí kò sí jàlàbíà ń bẹ kò rẹ̀ sí láwà ń bẹ aṣọ mẹ́ta náà náà fi wé kò rẹ̀ sí kọ̀míṣù kò sí láwà ní ń bẹ àti aṣọ tán fi wé ànábì kò sí jàlàbíà bẹ́ẹ̀ ni kò sí láwà ní ṣùgbọ́n kókó bẹ̀ ní pé wọ́n bá wí òkú pẹ̀lú aṣọ ọ̀kan ẹyọ kan tó bá ti bó gbogbo ara rẹ̀ tó bó tó bó orí tẹ́ kó bó òun náà ó tó sọ́rọ̀ jẹ́ pé Mus'ab kan ní ìgbà tó ṣaláìsí nìyí wọ́n máa wúwe pẹ̀láṣọ ẹyọ kan tí tó rọ́ngbà tí tó bẹ ní ojú ogun tó máa fi borí ẹsẹ̀ máa ṣílẹ̀ tó máa fi bó ẹsẹ̀ orí máa ṣílẹ̀ tó padà wá ṣe tó fi borí ibi ẹsẹ̀ ẹni ọwá fi kí ní ìdíkìrì kí ní àwọn bí gráàtì wọ́n fi bo ibẹ̀ yẹn tó kó ṣe nǹkan tá máa lé kòkó lé lórí wọ́n ó sọ fáwọn ọmọ rẹ̀ pé ẹmúnú àwọn aṣọ mi tí mo wọ ẹ̀fọ́ kẹfìsìnmi fainal haya ahaqqu bil jadid ẹni tó ń bẹ láyé ló ń lò nǹkan tuntun ẹmúnú aṣọ mi ẹ̀fọ́ ẹ̀fìsìnmi so ọ̀rọ̀ yẹn ò tó báyìí kókó bẹ̀ ní káṣá àti bo owó rẹ̀ àti fi tiẹ̀ kí wọ́n ìgbàtẹ́ ìṣàlàyé lọ lẹ́ǹkan <clears throat> ẹ ṣàlàyé nípa àwọn àfáà tí wọ́n gẹ́bí Imam Malik gbàgbọ́ pé gẹ́gẹ́ àlàyé ní pé ẹ̀rún yẹ̀ òun hàn sí wọn nípa pé kàkí tàríyàtùl masjid tí òun bá ti yọ ok that is ní àsìkò tí wọ́n ní ká mọ́ kí òun náà so ẹ wá ṣàlàyé nípa Imran bin Hussein so ẹni pé ẹ̀rí kan wá látọ̀dọ̀ wọn so ẹ̀rí yẹn ni ẹ̀rọ wọn ti ṣàlàyé. Naam ah, hadith Imran bin Hussein ní tó wà nú ẹ̀ ó súnmọ́ ní ń bẹ níbi hadith Zayd bin Aslam Imran bin Hussein sàbẹ̀ lòun bákan náà Abu Qatada in ci umben bi kenan sabe launa osu man ka ci umben a zaidun aslam na ìkí raka talfajiri orin tí mo ń sọ ipe ó ń bẹ́ ń bi hadithi yẹn tabashi hadithi yẹn àárín nítorí ṣe pẹ̀lú pé wọ́n wá kí raka talfajiri ni àárín níbẹ̀ náà ń gbọ́nà máa dúró sí níbi obìnrin àti àárín ẹ̀ Naam. Àwọn ìgbà. Naam, ọkọ̀ ọ̀gbọ̀n pẹ́sọ̀ Ok, ṣé a lè kí kákàtí ń pàjì láti lé pàtó wá sí sáàlì kí pàtó wá sí mọ́jú. Kákàtí alfajiri. Naam. Ní ó fẹ́ fún. Sáàlì kí rákàtí alfajiri ká tó wá sínú mọ́ṣáláṣí ni. Naam, ó dá káàkiri ìyẹn ló dájú kàkínlé ṣùgbọ́n tí a bá kínlé tàbá wá sí mọ́ṣáláṣí kàkí mọ́ṣáláṣí náà bá láìsí tí a bá ti kínlé tàdé mọ́ṣáláṣí ń kọ́ fọ́dẹ̀ tí gbèrùn ló kí ni ká ṣe ṣe ká dóńtà mọ́ṣáláṣí àti ká wọlé ká kìtẹ̀ yàtùl masjid ṣe tàbá kìtẹ̀ yàtùl masjid ṣe àti separate láàrin rákàtà alfajiri wallahu alam kò sí nǹkan tó burú níbi pé tàbá ti kí ní rákàtà alfájì nílé tẹ́lẹ̀ tí a bá wọnú mọ́ṣáláṣí tí wọ́n ti gbèrò dó káṣí ṣe tahiyatul masjid tahiyatul masjid dádó ti tiẹ̀ lọ́tọ̀ nínú situation yìí so a ní sọ pé ẹni ẹsẹ̀pẹ́tì láàrin tahiyatul masjid àti irun subhani wallahu alam ìbéèrè mi ni pé àṣà um, ọ̀sán máa ń ṣe ká tó wọnú toilet ọ̀ ibi tí a máa ti ń ṣe eh, nǹkan tó máa ń ṣe um, tí a máa àgbárántí sọ ká tó wọnú ibẹ̀ èwo ló tọ́ tí ká jáde ká tó sọ ni àbí káwọn pókè àti rántí sìn a lè sọ nígbà táwọn ń bẹ. náà ìbéèrè ni pé ẹni tí kò rántí sọ àdúrà tá a máa ń ṣe zikiru tá a máa ń ṣe ká tó wọrùn ilé ìgbọ̀nsẹ̀ Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ọ̀rọ̀ tí tó ti wá wọnú ẹ̀ ṣùgbọ́n kò tí bẹ̀rẹ̀ so ṣó lè sọ nínú bẹ́ẹ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà discourage kíkẹ́ yẹn sọ nínú bẹ́ẹ̀ bí ayé ẹgbẹ́ ni sókíyàn jáde lọ sọ níta kíyàn jáde lọ sọ níta kó wá wọlé padà tó bẹ́ta rẹ̀ àwọn ìlú mígbà pé a lè sọ nínú obìnrin lókùgbà tí a bá tí máa bẹ lórí act yẹn gangan mo lókùgbà tá a bá tí máa bẹ lórí act yẹn gangan eléyìí ni ráyí sheik al-Albani rahimahullahu ta'ala ṣùgbọ́n tá a bá tí bẹ lórí act yẹn ká so, sọ torí pé anábì sọ̀rọ̀ láàtàlá ó ti ń fún sáré èèyàn kan wá sálámà sí kò wá dáhùn so lẹ́yìn gbà tí ó wá parí ó wá sọ fẹ́ nìyẹn pé ìzára àìtẹ̀ni alamisi àárín hàn aláàtúnṣẹ́lẹ̀mọ̀ aláyíyá fa'in fa'altala ojúbik tó bá fi mú situation báyìí mọ́ sálámà sí tó bá ṣe ìnídẹ̀lú bákan náà sọ̀lá àsálàmù ya wa Aisha radiyallahu anha oníkàwé onye yazkurullah ala kulli ahyani a máa dárúkọ ọlọ́mọba ní gbogbo situation so ó tó túmọ̀ sí pé tó bá wà níbi ìgbọ̀nsẹ̀ náà ẹ́ àá sọ so An-Nawawi wọ́n sọ wípé mọ̀kúrú ni kó dárúkọ ọlọ́mọba bí situation bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sórí irú àwọn hadithi ipe anamsọ́lá asálám ó ní ìnìyàn hitu an azkurallá illa ala tuhur ìnìyàn hitu aukari itu an azkurallá illa ala tuhur mo kórìíra kí n dárúkọ ọlọ́wọ́n ọba illa ala tuhur àfi tí wọ́n bẹ ní stéètì mímọ́ ẹni tó dẹ̀ ń tọ̀ lọ́wọ́ àbò ń ṣègbọ̀nsẹ̀ kò sí ní stéètì mímọ́ ṣùgbọ́n ẹni tó wà níbi ilé ìgbọ̀nsẹ̀ ní ṣàlẹ̀ sọ pé ilé ìgbọ̀nsẹ̀ ní pé àsìkò ń ṣe pé tẹ́tì ní mọ́ àlè ti àdísì yẹn tù so àdísì míì tí àwọn afá míì lò èké ńlá sọ pé yìí ò lè ṣe é ó ní àdísì èèyàn méjì tó ṣe pé wọ́n ń bára wọn sọ̀rọ̀ tí pé yorùbá ní lọ́gáìt àwọn méjì lọ síbi ilé ibi tí wọ́n ti máa ṣègbọ̀nsẹ̀ ní ẹ̀yàtà hajjafá ní wọ́n wájọ́ ń bára wọn sọ̀rọ̀ ẹ̀ńsọ̀lá fún ìpínlẹ̀ ìnàlá yẹn kútú àlàbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba kórìíra nǹkan yẹn so àdísì eléyìí ni wọ́n fi lò pé ibi tó bá jẹ́ pé àyè ìgbọ̀nsẹ̀ kí wọ́n máa dárúkọ ọlọ́wọ́n ọba níbẹ̀ so wallahu alam. náà ìrọ̀lẹ́ ọ̀la yẹn kí á pàdé.